الحمد لله الجني الوهاب الفتاح والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بهدي النبي محمد صلى الله عليه وسلم وعليكم بالعمل الصالح عليكم بالكسب الحلال عليكم بطلب الرزق من الله وجدنا بأسباب الفقر واعلموا بأن الفقر مصيبة وآفة خطيرة توجب التعوذ منها وتوجب محاربتها توجب التعوذ منها وتوجب محاربتها وهو سبب لمصائب أخرى أكد الله عز وجل أن المال والرزق ركن من أركان إقامة حياة الدنيا وركن رقين لإقامة الدين الذي خلقنا الله لأجله قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما أي قياما لحاجات الدنيا وقياما لعبادات الله من صلاة وزكاة وغيرهما قال رسول الله صلى الله عليه وسلم ما نفعني مال قط ما نفعني مال أبي بكر وقال نعم المال الصالح للرجل الصالح الفقر شر كان الرسول صلى الله عليه وسلم يتعوذ منه في دعائه ويقول اللهم إني أعوذ بك من الكفر والفقر نسأل الله عز وجل أن يجعلنا وإياكم من الأجنياء الصالحين المنفكين أموالهم في سبيل الله تعالى adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún ọ̀nà lọ́ba ọlọ́rẹ ọba tí máa ń tààyàn lọ́rẹ ọba tí máa ń múyàn nínú tọ́wọ́ ẹ̀ ọlọ́run nìkan lọ́ba tó ní gbogbo àwọn ẹ̀dá tó kù aláìní ni wá ọba yìí wá gbéra ìkalẹ̀ pé ká máa béèrè nínú èyí tó wà lọ́wọ́ òun wípé òun máa fún wa abẹ́lọ́ nínú àánú àti agbára rẹ̀ gbogbo tọ́lọ́run ti bùn ẹnì kọ̀ọ̀kan wa nínú iman ìbáàdà ìwárí àrísìkí dúkìá kọ́lọ́mọgbà lọ́pọ̀ wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn aráalé àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹjẹ́rí pé kò sọba tó yẹ kásì lóṣìlẹ́tọ̀ sẹ́sìn wa lẹ́yìn Allah anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ẹ miami ẹjẹ́ alọ́ nísàlẹ́kùn bẹ̀rù ọlọ́wọ́ bá wa káàkiri máa sin ọlọ́wọ́ bá lọ́sàn àti lóru káwá dúró lórí sunna anábíwá Muhammad sallallahu alaihi wasallam àmọ́ wa bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ó fún alẹ́mẹ́gún àti àlàáfíà ara ó fún alátìbọ̀tán dáadáa ẹjá lọ lè mọ̀ wípé òsì ọjọ́ ọ̀kan nínú àmì wo ayé àdánwò ni musiba wà áfà khatira ó sì léwu nínú sẹ̀mí èèyàn kéèyàn máa lo sẹ̀mí òsì kéèyàn fẹ́ mú ọmọ rí mú kéèyàn fẹ́ ná ọmọ rí náà kéèyàn fẹ́ rà kọ́mọ́dé tí ó fi rà á wọ́n ní kìí nǹkan tó yẹ máa wọ́n o ha ó léwu tujibu àtàwùdá yìí tá a pè ní àìní ìṣẹ́ ó di dandan kéèyàn máa wá sọ ọlọ́run ọba ń bẹ̀ kọ́lọ́run ọba kọ́ sọ ọ̀hún bẹ́ẹ̀. ó sì jọ̀ǹda kéèyàn já lógun èèyàn já òsì lógun èèyàn gbọ́dọ̀ gba òsì èèyàn gbọ́dọ̀ gba aláàyè nínú sẹ̀mí èèyàn gbọ́dọ̀ máa gbégbé sí ayé bó ṣe ọba táwọn kọ́ táwọn wọ́n ní òṣèṣe nǹkan rí téèyàn máa ń wòran èèyàn gbọ́dọ̀ ṣègbìyànjú bí yóò ṣe lé òṣèwọ́gbó nínú sẹ̀mí àti sẹ̀mí àwọn ọmọ àti sẹ̀mí ìlú ìlú tó ṣe bá ti pọ̀ ń bẹ̀ wọ́n ní crimes àwọn ṣẹ́ ọ̀daràn wọ́n ní yọ pọ̀ ń bẹ̀ rẹpẹtẹ àwọn àdánwò tí máa ń tàbí bí òṣì jáde wọ́n ló léwu fáwùjọ ó sì léwu fẹ́sìn ó léwu fọ́jọ́ ọ̀la wa wọ́n ní òṣìgán fún rẹ̀ aburú ni sábàbù límọ̀sọ́ ibà okòrò ìtọ́ máa wá fa ọ̀pọ̀lọpọ̀ aburú míì wá fẹ́ni tó bá wo òṣìràn ẹ màyá mi òṣì á máa gba ìmánì lọ́wọ́ yẹn tí yẹn ò ní kọjú sọ́lọ́ mọ́ tẹ́lẹ̀ bọ̀ tọ́ níbi tó kọjú sí i òṣè á máa túyàwó àtọkọ òṣè á máa sọ bàbá àtọmọ dọ̀tá òṣè á máa tú ẹbí wọ́n ní òṣì máa ń túlù òṣì máa ń túlù gbogbo àwọn crime oríṣiríṣi wọ́n máa digunjalè a máa lọ́wọ́ àwọn èèyàn gbà wọ́n ní inú àwọn nǹkan tí òṣì máa ń bí nìyẹn wọ́n ní kì ṣe ọ̀rọ̀ ayé nìkan lòsì bá ń bàjẹ́ ní máa ń bọ̀rọ̀ ẹ̀sìn náà jẹ́ ẹ̀sìn ò lè rọrùn pẹ̀lú òsì bọ́ bá gbà wẹ̀ ọjọ́ sàárì ó bá ní tó fẹ́ jẹ ò kírun bí ìṣẹ́ bá ti wọnú sẹ̀mí fún àwọn ará Mọ́kà wípé ọlọ́run ní ẹwà máa ń sin ọba tó nílé yìí èyí kàábà alẹ́fi àtọ̀ àmọ́ omi jó ọba yìí ti mú ebi kú fún yín o ìbádà lókun wà á mọ̀ náà mẹ́kọ́ wọ́n bọ̀ ìpayà wọ́n fẹ́ já tọwọ́ ẹni gbà wọ́n fẹ́ já lémọ́ni lérí ìpayà ọlọ́run mo ti mọ kó fún yín nígbà méjèèjì ti kó yẹn falyabudu rabba hadha albayt ìjọsìn lókun tẹ́ tara bọ̀ àmọ́ tí ibi bá ń bẹ tí ọkùn sí balẹ̀ ìjọsìn lè rọrùn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà sọ ní kọ̀ọ̀kan wọn níbi iṣẹ́ aláàní wala tu'tu sufa'a amwalakum ẹ máa ń fún àwọn aláìníláàkáì àwọn ọlọ́pọlọ dúdú sufa'a àwọn àgọ̀ tí wọ́n láwọn gbọ́n tí wọ́n fẹ́ máa fi ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ yín tí wọ́n fẹ́ máa fi gba owó yín ọlọ́run bá ní ẹ má gbowó yín lé wọn lọ́wọ́ wọ́lá tó àsùfàhà àwọn àgọ̀ yọ́ máa wá bá yín sọ nígbà tó gbọ́n ọlọ́run bá ní àmúwáàlàkùn owó tẹ́ ṣe wàhálà ẹ má gbé lé wọn lọ ẹnìkan kan pè é pé business kan ti yá online tàbá ti dáyé báyìí a máa rí iye báyìí kọ́dẹ̀ sẹ́ndì owó sí wọn létà lọ́mọ wa pariwo pé ọmọ kó ní jìbìtì ni wọn ọ wà di fínífíní kọ́dà àbọ̀jọ́ mọ̀ yára rẹ̀ sìn ọ wà di fínífíní òmùgọ̀ ọlọ́run pè wọ́n ọlọ́run pè wọ́n lọ́lọ́pọ̀ o ọlọ́run fi ní wọ́n gbọ́n gbogbo ọpọlọ tí wọ́n ń lò yẹn ọpọlọ jìbìtì lásán ni sùfàhà ni wọ́n ọlọ́wọ́n bá ní allati ja'ala Allahu lakum qiyama ọlọ́wọ́n bá ní sẹ́ẹ̀mà pé owó yìí ni a fi gbéṣẹ̀ mi yín dúró ẹ̀dá kò dání ọ̀jẹ̀ ńkó tó wá bí sùn dání ọ̀wọ́ sọ́ǹsì àbá ti kú omi àtọ́ lè jẹun kéèyàn wá fọ́ tẹ́tẹ́rẹ́ mu pé yóò máa jòkó jẹ́ ó jẹun ọ̀tá ó dàlúbárà àwọn afọ́ ní kìyàmọ́ tó wà ń bẹ̀yẹ òun náà ni pé ayé kìyàmọ́ lè hajjá ti dúnìyà adìsí kìí tẹ̀yìn wákàkì yẹn òun náà ni ẹ máa fi bí abùkátà ayé yín wọ́n kìyàmọ́ lílẹ̀ ìbàdá ti mi sọ́lá ti wọ́n ìta ìzàkà adìsí kìí náà yín lẹ́ẹ̀fì máa láǹfààní láti máa sin ọlọ́run lẹ́yìn náà bẹ́yàn lọ hajj ń sin jama ìṣẹ́ òsì lọ hajj lẹ́yìn náà ẹ máa yọ zakat ẹni tí ò ní ò lè fún yàn gbogbo àwọn aṣẹ́ tí máa ń mú yàn ní islam gbogbo ẹ̀ ló so mọ́ arzikì gbogbo aṣẹ́ tí máa ń mú yàn gba dáadáa àwọn sahaba àwọn lébàdé muhammad sallam wọn ni dáhàbà ahlu dùfúrí bil ujur àwọn olówó àárín wa gbogbo iṣẹ́ rẹ tí a fowó ṣe àwọn ni wọ́n máa ń rówó gbé kalẹ̀ ọ̀nà tí wọ́n ti jìn o nínú ìjọsìn ọlọ́run wọ́n ti wà nípò tó ga wọn lọ anábì ní ẹ̀yìn náà máa ṣe àtikáàrì wọ́n ní àwọn olówó yẹn náà ń ṣe àtikáàrì kìí sáwọn olówó tí wọ́n yẹ ṣàìsùn kìí sáwọn olówó tí wọ́n yẹ dìde lọ anábì ní bọ́lọ̀ ṣe pin nìyẹn kí kálukú ọmọ náà yìí tipa rẹ̀ bá ṣe kíni tipa rẹ̀ má ká ẹ̀yọ́ màá yá mi ọlọ́run gbé sùlámù kalẹ̀ ọ wá fi àzàká ó fi ṣe òpó àárín gbùngbùn tó di ìsìlámù mú tí ò ní jẹ́ ọ bọ́lẹ̀ ọlọ́ni ẹ máa kírun ẹ máa gbààwẹ̀ ẹ máa yọ sàká ẹ máa lọ hajj lẹ́yìn gbàtẹ́ sí gbọ́ ọlọ́run ọba gbọ́ ọ̀bẹ̀lẹ̀ ọdún náà nù rẹ̀ gbogbo ọ̀nà gbàrí ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́jì òdí gbogbo èyí tó ti dí kọ́lọ́mọ́sàbá wa là padà gbogbo èyí tó fún kọ́lọ́mọ́sàbá wa fẹ́ tọ́jú halali èyí tá à ní káwọ́ pọ̀ yẹn rojọ́ lọ́dọ̀ ọlọ́run ọba Ànábì ní kò sí owó ẹni tó sàǹfààní fún mi lérí dáwà yìí kò sí owó ẹni tó sàǹfààní fún mi lérí dáwà tí ń sè máa nàfà àní malu Abubakar tó tóbi bí owó Abubakar tó ná sínú ẹ̀sìn yìí fún mi Ànábì ní àwọn èèyàn fún mi lówó tààfi lọ ẹ̀sìn yìí àmọ́ bí gbogbo wọn ṣe náwó náà kò séyìí tí yọ sàǹfààní fún mi púpọ̀ jùlọ tó tó owó tí gbé kalẹ̀ fún mi ọmọ ya ṣe abubakar wa ń sẹgbẹ́ rẹ̀ alẹ́mìí tó ń jẹ́ wáyé pé kìí tó ń sẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sábà látara ìná nínú dúkìá tó yìnbá ní abubakar sì ń ṣiṣẹ́ ni ló fi ráyè mówó ná kánà tájẹra olówó ni businessman kọ̀ wá sí wòlíì kan tó tẹ̀ nínú gbogbo àwọn sọ̀hábà òun náà lákọ́kọ́ lẹ́yìn anábíwá muhammad sallallahu alaihi wa sallam ọlọ́mọsọ wa ní olówó ogbó olówó ogbó lè jẹ́ ọmọ dáwó nù bí wèrè yọ ma náwó fọlọ́rin yọ ma náwó fún àwọn onítíátà yọ ma náwó fún àwọn oníjó yọ ma náwó fún àwọn tí wọ́n bá yé jẹ́ ọlọ́mọsọ wa lọ́wọ́ ogbó ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa alifákèrè wọ́n ní arísìkí dáa àmọ́ ká lọ́nà àláàlì á sì ní jura wa lọ́ọ́ èyí tí kálukú bá dì mú kó máa dúpẹ́ lérí ẹ̀ anábì ní malimalu salih anábì ní mandala owó tó dá ó halali lè rajulu salih ó ti wá bọ́ sọ́wọ́ èèyàn dáadáa anábì ilé ayé gbádùn ilé ayé onísìnmi ọ̀pọ̀ ènìyàn lẹ́kún kó tó kó jọ èyí tó kó jọ náà èyí tó wá fi nu omi kó lójú àwọn èèyàn anábì ní owó bẹ́ẹ̀ da ẹ máa tọrọ rú ẹ̀ anábì ní owó náà da irú bá ń da ọlọmọsán lànà halali fẹ́ni kọ̀ọ̀kan wa alfakir ṣarri òsì iṣẹ́ ẹ̀yọ́ miami aburú ni ó èèyàn gbọ́dọ̀ jẹ́ ọkà wọn mọ́nulé ó èèyàn gbọ́dọ̀ jòkó tí ó èèyàn gbọ́dọ̀ jẹ́ òjòkó tí yàn iṣẹ́ aburú ni wọ́n tán náà bá ti kírun tọ́láàrọ̀ nínú àwọn àdúrà tán náà máa ń ṣe anábì àni aláhùnmọ̀ ìwọ ọlọ́run ọba inni a'udhu bika mọ́sáde wọ ọlọ́run mọ́sáwásọ́dọ̀ wọ ọlọ́run mọ́sá ìlàmí sọ́mi nínú àlùkúfúrí kí n tó padà dé ẹlẹ́sìn mi yàtọ̀ sí muslim mo jì ya kèfèrí wọlfọk mo sì sádìọ mo jì òsì mo jì ọdọdọ mo jì tòsí mo sì mí lọlọsì nígbà nàbí ń tọrọ kọlọ́hún sọ̀hún bẹ́ẹ̀ àwàdà ní nǹkan náà jẹ mọ́ torí tó bá jẹ́ nǹkan dáadáa ni ànábì òní tọrọ kọlọ́hún sọ̀hún bẹ́ẹ̀ adé pé yìí máa ń ba nǹkan jẹ́ lára àyàn yìí sì máa ń dasẹ̀ nírú yìí sì máa ń sọ̀yọ̀ di olórí burúkú láyìí asbab al-faqr ẹ̀yọ́ miami àwọn kan tí máa ń tàyàn ló ṣe wá kọ̀ rẹpẹtẹ ṣẹ́rí ká ní kọ́pọ̀ àti ká ní kọ́mọ́ tó nǹkan ọlọ́run ọba aláàní máa ń pin ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá ó níjà àwọn kan lọ àwọn kan sì níjú ọ̀lọ́ wọ́n ti stop ara ẹ̀ pẹ̀lú yẹn máa dúpẹ́ ní gbogbo ìgbà bí nìrọ̀ máa dùn lédè tọ́lọ́ ń bù fún ọ wọ́n wòkè ilẹ̀ ni ọmọ wò ọlọ́run bá ní bọ́ ṣe pín nìyẹn ó ní inna Allaha ọlọ́run bá ní èmi ọlọ́run yẹ́ bí sútú àrísìkọ́ èmi ní ma ti àrísìkí ilẹ̀ liman yasha fẹ́ni tó bá wù mí onímọ̀ye tó ma yọpọ̀ lọ́wọ́ ẹ̀ wa yaqdir ọlọ́run bá ní ẹlòmíì sì wọ́n díẹ̀ níwọ̀n bá fún bá ṣe jẹ́ tó wà fún ipe iye tí mo ní láyé mi ni bí mo ṣe dúró yìí èyí ní ju five thousand lẹ́nu ayé mi gbogbo tó ní pátá five thousand naira ọlọ́run bá lóun máa fún gbogbo yín gbogbo yín lòun máa fún àmọ́ òun máa bù fún yín ju ara yín lọ àṣírikù bíllà nínú àkọ́kọ́ nínú àwọn okùnfà òsì òun náà ni kéèyàn máa ṣẹbọ ara yín náà ni kéèyàn máa ṣoògùn owó gbogbo olú tó máa ti ń rúbọ gbogbo ìdílé tó ti ń ṣẹbọ wọ́n padà dolo síbẹ̀ ẹ lè wọ àwọn abúlé tí wọ́n ti máa ń gbé ìgbónú jáde tí wọ́n ti máa ń gbé oró jáde tí wọ́n ti máa ń gbé àwọn òsá jáde ẹ rí i pé àpẹẹrẹ òsì ọmọ hàn lára wọn wọ́n ta gbogbo lẹ̀ tó wà nílùú wọn wọ́n padà dolo sí náà torí pé ẹlẹ́bọ ni wọn tawhid ìgbàgbọ́ ní ma mọ́nà ńlá ẹbọ ní ma dínà máa yàn ni ànábì wa Nuhu alayhi salatu wa salam ó sọ fáwọn ọjọ́ rẹ̀ ó ní fakultu istaghfiru rabbakum ó ní wọ́n lọ́wọ́ bá mọ́ sọ fún wọn mo ní ká túbá bí ẹbọ innahu kana ghaffara ọlọ́wọ́ bá fèrè jìn wọn tó bá ti túbá yursil as-samaa alaykum midrara ọlọ́wọ́ sì mú òjò alálùbáríkà wà láti sánmà fún wọn wa yumdidukum bi amwalin wa banin mo ní ẹ túbá kọ́lọ́wọ́ lè fún yín ní owó àtàwọn ọmọ dáadáa owó bẹ̀yẹn òun náà ní àṣírí bíbò tọ́jẹ́ pé èmi yàn balẹ̀ lérí ẹ̀ owó tí ò ní ṣe pẹ̀lú pé wọ́n wà ṣe ti rí ẹ̀yìn sẹ́yìn náà ti mú sọ́wọ́ yín ti bá ọlọ́run abiyọ́ halal àtọ̀dọ̀ rẹ ọlọ́mọsí àdarí ẹ̀sọ́dọ̀ ní kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ ni ẹ jama ẹlẹ́ẹ̀kejì òun náà ni mani ọ̀zàká káwọn tó lówó láàrin wa wọ́n máa dáwó sílẹ̀ láwùjọ àwọn náà padà tòṣì sàkáàní ẹ jẹ́ kówó yàn tán tọ́ọ̀bá ti rówó tètè máa béèrè àwọn àfa àpẹẹrẹ dákun ni sàkáwọ̀ torí tọ́ọ̀bá ti yọ sàká ọkọ̀ rẹ̀ dòlòsì. nakudu ahadillah alwafa kásà déhùn láàrin ara wa a máa ṣe pàdéhùn ní máa ń sọ̀yàn tẹ́ ṣe pẹ̀lú ẹgbẹ́ fún ọ ọ̀ padà má déhùn ṣe oníkàwọn èèyàn máa dáwójọ ipò ẹ̀fẹ́ sí business ọ̀padà mádéhùn sẹ ọ̀padà dólòsì nínú ẹ̀ adam al-hukumi ma anzalala òun náà ni ká má dájọ́ pẹ̀lú òfin ọlọ́run lérí ilẹ̀ ọlọ́run ni máa ń sọ̀yàn dólòsì èyí ni gbogbo àwọn tí wọ́n darí wa kí wọ́n ní democracy làwọn máa lò títí ayé òsì náà ni yọ́ máa tẹ̀lé wa títí ayé ọ̀sọ́gbọ́n tẹ́fẹ́ dá sí yẹn kálukọ́ ma wá máa wá láàlẹ́ títí ẹ̀ àmọ́ pé òsì òkú olùlù tí democracy ń bẹ́ lù kọ̀rọ̀rùn ààrẹ náà ni azina kéèyàn máa ṣèṣì náà tọ́ba tí ń bá yàwó yàwó lásìpọ̀ àbí ọkùnrin mí gún ọ lérí yàtọ̀ sọ́kọ ẹ̀ àbí wọ́n tó ti márì náà ni lọ́kùnrin lóbìnrin ó ṣèṣì náà ó ti sílẹ̀kùn òsì fún rẹ̀ àdéhùn ti wà pé ọ́ tòsí anábìlọ́sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹlòmí ti jábọ́lẹ̀ ó dìde tì ó dìde tì apadà rí i pé obìnrin ló gbé ṣubú ẹlòmí ti jábọ́lẹ̀ kò dìde mọ́ apadà rí i pé ṣìnà ló gbé ṣubú lóbìnrin àti gbogbo àwọn nǹkan tí máa mú èèyàn bọ́ sínú ṣìnà ní máa ń tàyàn lọ sí bí àwọn fíìmù òhò ká máa wo sex film ká máa wo drama ká máa wo àwọn obìnrin tó ń jó òhò ká máa máa rẹjú gbogbo tí ń mú èèyàn já sínú ọ̀fìn ṣìnà ṣìnà máa ń tàyàn lọ sí òun náà fúnra yìí máa ń tàyàn lọ sí. ọ̀kan nínú àwọn òyìnbó kan olóhùn ìwé fíìmù tẹ́lẹ̀ onígbà tó ń bẹ̀rẹ̀ sí wò òyìnbó ni mùsùlùmí ni ó ní ọ̀rọ̀ òun dàrú arísìkí òun dàrú ilé tó ń túbá gbóhùn ṣe má gbogbo tó ti lọ ọlọ́run sì dá padà fún un èdè wọn fi ń ṣe fọ́ọ̀n tó gbèrè lé pélónú yàrá tó máa gbádùn lọ tó ní mọ̀pọ̀ yíyà ìwòkú ọmọ táyàn ló sí o àti gbogbo àwọn ẹsẹ̀ lẹ́yìn náà ti kọ́ ká máa bí òṣùwọ̀n kù bóyá ṣiṣẹ́ nílé epo ká mọ yí lítà epo ten thousand ni wọ́n fẹ́ rà ó ní eight five lápadà ta fún àwa ti yí ọlọ́run sí mọ̀gbà ta yí ẹni tí ń tara yìí sì ti ń jò ó ti ta sìmẹ́ntì rìbáàt ẹni tí ń tepo tí ń tòróró tí ń jìn dì anábìnrin máa ń fa òsì ọmọ rẹ̀ ọlọ́ àná ọlọ́run jòkó jọ kan wà á kí balẹ̀ àlẹ́ náà rọ́ṣù sallallahu alaihi wasallam ọlọ́run náà bí bá kọjú sáwọn anábì ní ẹwà gbogbo ní ẹwà anábì ní yá ma'ashara al-muhajirin ẹ̀yin tẹwà láti maka tẹwà sí madina wọ́n tánà bá ti ń bá wọn sàábà wí ń bá wọn náà wí lábẹ́ni anábì ní khisalu khams anábì ní àwọn wà burúkú márùn kan bẹ wa a'udhu billahi an tudrikuhun ìsàdì ọlọ́run kọ́lọ̀mọ́jọ bá lásìkò tí wọ́n wùwà náà kọ́lọ̀mọ́jọ bẹ́ náà ọlọ́dẹ́bí sọ bẹ́ẹ̀ ìpé àwọn iṣẹ́ ńlá bíi márùn kan wà anábì lam tadhari alfa'isha fi qawmi qat hatta yu'linu biha anábì ní sinna ò ní gbajúmọ̀ láàrin àwọn ìjọ kan títí tí wọ́n máa fi ń sìnyànà láàrin ara wọn tí wọ́n ní máa lẹ́sẹ̀ mọ́ tí ó gbé obìnrin lọ́wọ́ tí wọ́n máa wò tẹ́lì táyà rẹ̀ ò ní já táwọn onítùú máa kì í dá wọn lóhùn tí wọ́n máa gbé àlè báyàwó ẹ̀ ń lé yóò lè ní òbí àwọn òṣèlú sápamọ́ wọ́n ń ṣe táwọn èèyàn máa báyìí ìgbé bóun sí lọ yìí òun lọ lè bọ́ ọmọ yẹn ni o yìí tó ń sọ fáwọn èèyàn ànábì ni tí wọ́n bá ti sọ̀rọ̀ sí nádà bẹ́ẹ̀ ilà fàṣà fíhìm tó àwọn àfikì ọlọ́wọ́n bá wọn máa rán àwọn àrùn kárùn kọ́ ọlọ́wọ́n máa rán sí wọn wọ̀lẹ̀ àwùjá àti òsì àti ọ̀pọ̀lọpọ̀ ibi alẹ́tì lamtẹ́kùn mọ́tọ́tù fi àṣìláfihìn àwọn àrùn àtàwọn ibi tí wọ́n gbọ́tàn rẹ̀ nínú àwọn pé wọ́n ní ìgbàlẹ̀ ìgbà náà àmọ́rú ilé ìkọ́ anábìnrin wọ́n látán kó súnmí kí yá lẹ́wọ́n mizan àwọn yẹ̀wò ní yẹ̀wò níbò lẹ́ni tí ó ma dí òsùn wọn kù ọ̀tọ̀ ní iye tó gbà àmọ́ gbà tó tọ̀hún tú aṣọ orí pé ọ̀pá aṣọ yẹn ò pé mọ́ ọ̀tọ̀ ní tó lòun rà nínú báàgì nígbà wọ́n yọ yọ wọ́n rí pé báàgì láti fi dínkù báàgì gàrí ò pé mọ́ ó gbé po dé ilé orí pé epe ò pé òróró ò pé ó wa mọ́tò epo tẹnu mọ́tò iye báyìí lòun kó fún wa wọ́n padà wá rí i pé wọ́n ti yí lítà gbogbo ká máa dí òṣùwọ̀n kù Ànábì ní illa ukhidhu bis-sinnin ọlọ́run ní rọ̀jò dáadáa fún wọn tí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run dá òjò dó wọ́n ṣí dátí al-mu'na lẹ́yìn náà nǹkan wọ́n àwọn nǹkan tó yẹ kí wọ́n rà pẹ̀lú owó kékeré owó ńlá ni wọ́n máa fẹ́ rà ọjọ́ rìsítòrótọ́ ní aléhìm lẹ́yìn náà àwọn olórí wọn alábòsí wọn jẹ wọ́n máa hàn wọ́n lè mọ̀ wọ́n máa hàn wọ́n lè mọ̀ owó tòkè ò ní wálẹ̀ mọ́ owó ti àwọn tálíkà ni wọ́n máa kó lọ sókè wọ́n wà fi kún yìí tí ó kí wọ́n pín fún wọn tẹ́lẹ̀ àwọn tálíkà wọn máa dààmú lu àwọn eléré wọn ni wọ́n máa jẹ́ ìtọ́jú owó ìlú gan wọn ò ṣe wàá ní fún wọn gbogbo ẹ̀ náà ti ń ṣẹlẹ̀ báyìí kọ́lọ́mọ́ sàn ṣàánú wa anábì ni wàlámù yẹ́mu náà zakata mu wáàlì him gbogbo àwọn olówó àárín wọn tí zakati owó wọn àwọn náà níyọ zaka ilà múnàú alkitro àti kọ́lọ́hún dáwùjọ dúró mínú sàmà láti sàmà wàláwùlá àwọn adìẹ torí àwọn ọba wa nípin níbi aburú tàn dálẹ̀ bí bá sọlá àwọn ajá bí bá sọlá àwọn bí bá ṣe ọlá àwọn agùntàn àwọn olóńgbò àwọn kòkòrò tí ń lọ àwọn ẹyẹ tí ń fò alìbáráhì bí bá sọlá àwọn màlúù tó wà nígbó agbé torí àwọn èèyàn yẹn bá ní ọlọ́wọ̀n bá ti rọ̀jò fún wọn tó bá rọ̀jò kan ó rọ̀ fún wọn nítorí àwọn dábà àwọn bàháyèmọ̀ àwọn ẹranko ni kí wọ́n lè nǹkan mú tọ́lá àwọn ọba wa dá nínú wàhálà yẹn àwọn ọba wa dìbò náà àbí wọ́n bá dìbò wọ́n fún ten thousand nígbà tó tó tó tó fún òtìṣẹ́ gba ten thousand ó gba fifty thousand ẹnìkan ọ̀kadà ńbẹ ẹnìmọ̀ra ti sẹ́nà fẹ́ ní owó ìlú yìí náà ẹnìmọ̀ra mọ́tò ẹbí kọ́lé àwọn yẹn lọ múra ọlọ́wọ́ àjì lérí owó ìlú ẹni òjò tí ń rọ̀ yẹn lọ́gbà tí wọ́n bá sì ń hùwà tí o tí wọ́n bá rójò ọlọ́run ni mo yà rọ́ ni ọlọ́run rọ̀ nítorí àwọn ẹranko torí wọn o àwọn kan mú bẹ́ẹ̀ wọ́n jọ ọlọ́run lára àwọn ẹranko ní ọlọ́mọsà tó wọn aṣojú báyìí lọ́run ọ̀la yankusu ahadala àdéhùn tí wọ́n gbà pé wa tí wọ́n gbà nínú Al-Qur'an àtàdí sí tí wọ́n bá ti yí àdéhùn náà padà ẹni wọ́n fọkàn sí pé àbẹ́lẹ̀ ah, sí wáyé lẹ́sìn ni ah, àbábá kó lè lọ́wọ́ owó onísọ̀nù owó padà sọ̀nù gbogbo àwọn tí wọ́n bá ń yí àdéhùn yìí láàrin ara wọn torí pé nísìnyí kálukú sẹ́wọ́n òkúta la fẹ́ bá sòwò báyìí kọ́mpìnì wo la fẹ́ kó lọ báyìí ọmọ ìyáwó lájọ fẹ́ dá owó papọ̀ tájọ máa sòwò báyìí tá la fẹ́ fi sí ṣọ́ọ̀bù àyíjàmọ̀ bọ́bá ní ṣọ́ọ̀bù kan ní tó ti dáná ní kò jòkó tí nǹkan sọ́dá tó fi síbẹ̀ yẹn ní tó ń rò nípa rẹ̀ kìí ṣe ní wọ́n rò ó gbà pé ibi tó fòun sí yẹn tòun nìyẹn ìwọ lọ́sẹ̀ ìwà tiẹ̀ lọ kọ́ máa fi rí ṣe kọ́ máa fọ́nu ṣe ẹnìkan lóun dá fámásì kan rẹ̀ gbogbo àti wá ti dé fámásì báyìí àwọn ọmọ táwọn bẹ wọn làwọn ọ̀tà àwọn ọ̀tà àwọn ọ̀tà wọ́n sì ń gbowó sùn àwọn oògùn tòun tí wọ́n ń tà wọ́n kó rẹ̀ sápò wọ́n wà lọ́lẹ̀ ra míì síbẹ̀ níjọ́ kan lòun wá òkúta ẹnìkan wá fún un lọ́gbọ̀n kan pé àwọn ọ̀tá báwo nínú àwọn òwò tí máa ń yá ni ká máa togun tó dáwọn yẹn ń sáré ojoojúmọ́ òun wá mú báyìí òun wá fi dọ́ọ̀tì dọ́ọ̀tì dọ́ọ̀tì tíntìn tí ń sára àwọn oògùn yẹn lọ nígbà òun déjọ́ kejì òun ọ̀bá kankan bẹ̀ mọ́ gbé ẹ ti lọ àwọn èyí tóun fi dọ́ọ̀tì dọ́ọ̀tì náà wá tẹnu lọ́wọ́ ní òun ti ràmí padà síbẹ̀ wọ́n náà kó símẹ́ǹtì wọ́n náà kó kí ni òbẹ́ kò sí dáadáa kan bẹ́ẹ̀ òsì náà nìyẹn padà bá dé wọ́n kó pilẹ̀tì wọ́n lè kó rin àwọn nǹkan táwọn yẹn kó sáìtì wọ́n wà ní pé ibi tó ń lọ náà wọ́n padà sẹ́yìn dojoojúmọ́ ni anábìrin tí ẹ̀ ti sífọ́ kàbalẹ̀ mọ́ tọ́jẹ́ pé gbogbo ẹ̀ wá ti wá lọ́dún pọ̀ anábìrì gbọ́ padà sẹlẹ̀ ní pé ilẹ̀ sọlọ́tọ̀lọ́ àlẹ́mọ̀ àdúwà mi gẹ̀rì yìí ọlọ́wọ́n padà rán àwọn ọ̀tá wá àwọn ọ̀tá fa ákàtà bá àbá máa fi àìdí yìí owó nígbà tẹ́yìn ti ní àmánà láàrin ara yín ẹni tó ní ọ̀fẹ́ rẹ ẹni tí ò ní lọ́wọ́ ẹni tí ò ní fẹ́ jàǹbá ẹni tó ní ẹni àpá àwa mú àwọn ọ̀tá yín ọ̀tá gbogbo yín àwọn wa kówó yín wọ́n wa kó lọ ní dọ́là ń lókè yẹn ó wa ń bọ́ sí lumi ni nígbà táwa táàjọ wà lù tí aláàánú sànù ara wa sọmọ yìí tó ń tara ìsìn sọmọ yìí tó ń tara ìsìn sọmọ yìí tó ń ra nìsìn ṣé bí nǹkan sì máa lọ náà ni nǹkan ti dàrú débi pé kálukú tiwa náà kòkò business man kan tí ó profit tó ń fẹ́ jẹ ni ó dìgbà tó bá ta tán ó bá wọ o àwọn àfáà tó yẹ ká máa bá àwọn olóṣèlú sọ̀rọ̀ tó yẹ ká bá àwọn tí wọ́n ń bẹ nínú ìjọba sọ̀rọ̀ tó yẹ ká máa ṣe wá sí fáwọn tí wọ́n láwọn lọ lè dìbò ìjọba àbá wọn sọ̀rọ̀ ẹ dìbò là ń gbọ́ ẹ máa dìbò là ń gbọ́ iṣẹ́ tí ọlọ́run rán àwọn àfáà tí wọ́n bá wọn tí wọ́n fẹ́ darí ìlú ọ̀rọ̀ tí wọ́n bá wọn tí wọ́n fẹ́ darí ìlú sọ ọ̀rí sọ. ìkínlẹ̀ ó lé bí kéèyàn ó dìbò ebi wọ́n ní lágbájá èmi náà fọwọ́ sí kóun náà ó ṣe kíni kóun náà wà ń bẹ́ẹ̀.

létà lẹ́rí pé òkùnkùn náà lọ́ba dé látọ̀dún wo ẹjá bẹ̀rù ọlọ́run o àwọn tí wọ́n ń débẹ̀ náà ara wa náà wọ́n ti ń dìde lọ́lẹ̀ lérí ipò kìí ṣe pé wọ́n wá láti ìlú kan gbogbo àwa tá aláǹbẹ ní sinimá padà yá ń sìn yàtọ̀ lọ́dún mìíràn láàrin wa òun náà tún lọ́bẹ̀ ọba débẹ̀ tán òun náà tún máa ṣe tiẹ̀ tán bẹ́ẹ̀ bá ti rí ìlú yanjú mọ́jọ́ lọ ti ara rẹ̀ ọ́ dàrú tẹ̀ra mọ́sẹ́ ó sì máa ṣàdúrà nínú àwọn kan tí máa fa òsì fún yàn òun náà ni ọmọ lẹ́mọ yákùn àyèmọ́tòhùn bímọ ànsẹ́lọ́lá kí gbogbo àwọn tí wọ́n làwọn fẹ́ máa darí ìlú ká ní ẹ má sọ̀rọ̀ ẹ̀sìn nínú òṣèlú táwọn fẹ́ ṣe ẹgbẹ́ sìn sẹ́gbẹ́ kan tí wọ́n ní ẹgbẹ́ sìn sẹ́gbẹ́ kan yìí tí wọ́n sọ ni pé ẹgbẹ́ tọ́lọ́run sẹ́gbẹ́ kan ẹjá dìgbò fẹ́sùn gbogbo wàtá bá wá ní ìdí èṣù lájòkó sí èṣù ní dáadáa tó fẹ́ fún wa anábì ní tí wọ́n bá ti dájọ́ gbogbo àwọn àyí mọ́ wọn àwọn eléré wọn pẹ̀lú ń tàṣọ kalẹ̀ ọlọ́run sọ kalẹ̀ torí kó lè gáìdì wa ni àwọn àfẹ́ àfẹ́ gáìdì àǹsọ̀ ọ̀la ọ̀tàkàyàrú fíìmà àǹsọ̀lọ́lá azọ̀wọ̀jẹ́l wọ́n ní tọ́lọ́wọ́n bá ń gbé ìjọba tọ́lọ́wọ́n ọba sẹ́gbẹ́ kan wọ́n wá gbé ìjọba tẹ̀sùn dúró anábì ni wọ́n wá dọ̀tá ara wọn wọ́n mọ̀ lera wọn káàkiri wọ́n mọ̀ lera wọn ọba ti gbàpọ̀ tí kàn sí máa retí owó àti kọ́ ọmọdé ti kú ọ̀kan jálù ọ̀nà méjèèjì torí pé bó ṣe wà ń bẹ àwọn kan bẹ tán fẹ́ pa ọ́ ìkàlùkù wọn fi ń faka ọ̀tá ń gbogbo wọn o bẹ́lẹ̀ bá kúrò ní pàtì yìí tọ́lọ pàtì yìí kankan náà gbogbo wọn eléyìí ni mùsùlùmí eléyìí ni kírísítẹ́nì kankan gbogbo wọn o kẹ́ni kankan mọ̀ sọ pé kíní kan mùsùlùmí kíní kan kírísítẹ́nì ọdún kèrò láti wà mẹ́rin jẹ́mọ́ sí bàbá bàbá fẹ́ ṣe tí wọ́n jẹ́ orí ṣe àbíkáníkà láwọ̀ bá wa ṣe ọbẹ̀ lọ́nkọ́ lọ́n darí ọkàn wọn lọ síbi òfin ọlọ́run kálẹ̀ nísìnyí àbí ṣé bàbá sọ fún wa pé a padà rárá ṣe thirty thousand ìpínlẹ̀ àti àwọn sọ̀rọ̀ pátì ọ̀gángún mẹ́bọ́ síbí ọ̀gángún mẹ́bọ́ síbí ọmọ ìgbé wọn kàn gbára sọ ni they are all the same ìwọ lọ wọn fèrè fọ àdáká kí wọn fèrè fọ gò wọn fèrè fọ wọn fọ fagbọn gbósò ní lórí wọn náà sì máa tọ́ fẹ́ rí ọmọ tọ́ fẹ́ jẹ ń bẹ̀ ẹ tọ́wọ́ kọ́ wà lọ fẹ́ jẹ àníyàn tó gbé tọ́bájá ni ẹ̀kọ́ fẹ́ jẹ̀lú ó tòsí àwọn tí wọ́n jẹ̀lú lánàá wọ́n ti dòdò sí ẹni máa ha àwọn ẹrú ọlọ́wọ́n bá lé ìmọ̀ kọ́lọ́mọ́ wo yíran o ọlọ́mọṣẹ́ ìṣàánú wa ọbẹ̀ lọ́n kọ́lọ́n sọ wá lórí rẹ̀ fastaghfirullah innahu wal ghafur alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa sahabihi ajma'in ashhadu an la ilaha illallah wa la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ìfẹ́ ọlọ́run ọlọ́run kó bá níbuwa muhammad wọ́n wọ́n wọ́n rálé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹmọ ya mi nínú ẹ̀sìn wa alfakir òsì ọjọba muharabatuhu yọ́dá kájá lógún látara káṣe àwọn asibab alákọ̀ọ́kọ́ òun náà ni pé ká máa ṣàdúrà lóru àsìkò tá ń lò lọ́wọ́ yìí kí lérí ẹni àbí lérí bẹ́ẹ̀dì ọ̀yẹ̀ kan fún bọ́lá láàárọ̀ ọjọ́ kejì ibi ìwọ́ tó ń sùn pẹ̀lú bí kan sí ń lọ yìí olùsí ya olùsísí olówó náà ya olùsísí ìkan stable mọ́ ìkan stable mọ́ kò sí nǹkan kan tó lẹ́pọ̀ ń ṣe tọkàn rẹ̀ balẹ̀ lérí ẹ̀ àwọn yóò máa wọ́n máa yáwó lọ́wọ́ rẹ̀ wò ní san àwọn yóò gba owó àwọn fẹ́ fi ṣòwò òwò tó fẹ́ ṣe nǹkan kò ṣọ́ọ̀ kátàpá àwọn tí wọ́n fẹ́ gba wọ́n fẹ́ gba ọlọ́wọ́ rẹ pẹ̀lú ban àsìkò tá lọ lọ́wọ́ ìjàmá jíjẹ múmu bẹ́ẹ̀ nìkan wá ní ònira ń tọ̀ kò sínú ayé àwọn tálíkà ń dààmú àwọn tálíkà wọn ń dààmú olówó láàmú wọ́n sẹ́nìkan tó sinmi gbogbo àwọn olówó máa ń pa fóònù ni nígbà fóònù bá rìngì láti aago mẹ́fà àárọ̀ dago méje alẹ́ ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ṣé tí ò ní di ẹ̀yà mi ẹ̀yà mi ẹ̀yà mi ẹ̀yà mi kò ní san torí bí sàn tó lóun fẹ́ ṣe yẹn ìgbà tó bá fi lóun sanwó tán kò sí kankan lẹ̀ mọ́ nídìí bẹ́ẹ̀ àdúrà ọmọbẹ̀ lọ́hún ọmọ tó ṣẹlẹ̀ fìlà tán àpè ọlọ́hún pè ọlọ́hún ọmọṣàgbà wà láàyè kọ́dà bàbá sàlùwà látàn ànábì àmọ́ bèèrè àrísìkí bàbá sàlùwà látàn ànábì bàbá sàlùwà látàn àwọn àdúrà tá ṣe lẹ́yìn àlùwàlá اللهم اجعلني من التوابين واجعلني من الطاهرين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا استغفرك واتوب اليك فانا ببار شيطان انا بن اللهم اغفر ذنبي اللهم فرج مي ووسع لي في داري بملاي nínú ilé mọ́dé ma gbélé tọ́ ha wà bá rí kílé fi rísìkì gbogbo àrísìkì tó bá fún mi bá mi falbarkas ọlọ́lẹ̀ kó àdúrà yẹn ọmọ anabi adìde ife aláwọ̀ iná sálùkà ilé ma náfẹ́ à wọ́n ti sọ̀tọ́ yìí bá wàá mọ̀lẹ́ mọ̀tàkọ́ bàlà láàrọ̀ láàrọ̀ lànà ìfọ̀n sí yóò tún ṣe rọ̀lẹ́ ọlọ́run fún mi ní arísìkì halal arísìkì tó dáa tọ́kà máa ń balẹ̀ lérí ẹ̀ tálíbáríkà wà ń bẹ̀ anabi abẹ́rẹ́ aláhùnmá inni a'udhu bika min al-kufri wal-fakri ọlọ́run sọ mi níbi kẹfìrí sọ mi níbi òsì wàdábìl kọ́bì sọ mi níbi ìyá sàárè inni asálùkà lùhúdà ọlọ́run fún mi mọ̀nà wọ́n tó kọ̀ fún mi níbẹ̀rù ọlọ́run wal-afaf fún mi ní contentment olùkíyìnà fún mi ní ọ̀rọ̀ ànábì ní ṣe gbogbo àdúrà tó mọ kalẹ̀ yìí wọ́n wá ní ìwọ́ dákẹ́ wọ́n jẹ gbèsè lọ́rùn torí dandan ní kò sẹ̀mí tọ́ba ti wá níṣẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ lè ya tọ́ba ti wá rí san wọ́n wá fi ìrun ràtà rẹ̀ wọ́n fi di ìfẹ́ nítorí yáwó lọ́wọ́ ẹ̀ lọ́rùn sóòsò fún wọn kí wọ́n ní gbogbo tààjù bí rẹ̀ wọ́n ti fi di ten thousand tó sàn láyé kó tó kù sọ̀wá sófò ọwá ń lọ́rùn olùkọ́ lọ́rùn oṣù jàun yẹn gbèsè ó sì ń lọ́rùn àwọn tòun lágùn ìwọ lọ́nà ọ̀dẹ̀ dá padà fún wọn ọ̀rọ̀ kọjá bá ṣe ro ẹlòmí ò ní àwẹ̀ kankan nínú fáìlì gbogbo ẹ̀ pàpà ó ti di dẹni lẹ́ni látara ìmójútó ọ̀nà tá a fi jẹun kọlọmọsà àwọn láàrín kọsànù wa nínú àwọn kan tí máa ń tààyàn lọ́sìn òun náà ní kéèyàn máa jákùn ẹbí ẹ̀ wọ́n bẹ̀ bí já ibi tí máa ń bọ ọjà oyè máa ṣe farada fún tẹ́fì túká tó máa ń ṣe dáadáa sí ọ ṣe dáadáa sí tí ọba ṣe dáadáa sí ọ ọba máa ṣe dáadáa sí torí pé ní bá ń sokùn ẹbí anábì ní arísìkì rẹ ọmọ pọ wọn ni ahaba ayé musọtọ aláwọ fẹ rísíkì wọn yóò sọ aláwọ fẹ asáré falẹ yẹsùn lọba àhìmá anábì máa ti ń sokùn ẹbí papọ̀ anábì ní arísìkì rẹ ọmọ pọ especially bàbá rẹ àti ìyá rẹ tẹ́ máa wà láyé lẹ́yìn náà nínú àwọn kan tí máa ń fa òsì òun náà ní òròjú òròjú ànábì ẹni aláwọ̀ yẹn ní a'udhu bika min al-kasal wal haram wọ́n lọ́n sọ mi níbi òròjú àríṣẹ́ ká mọ̀ fẹ́ ṣe kọ́ ọmọ wa rò pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ẹni tí ń ṣiṣẹ́ one thousand kéèyàn tó rí yẹn ó ṣẹ́gun owó halal lágùn ìwọ́n wá yá two thousand owó ogun owó òsì fẹ́ sí gbogbo ẹni tó bá di yọ̀lẹ́ yóò tòsí bíṣẹ́ kan ọba lọ wá mí bọ́nà kan ọba lọ wọ́nà mí ọ̀nà pọ̀ mọ́ dákẹ́ o níparí ọ̀rọ̀ mi òun náà ni pé akílò rìbá kéèyàn máa ya owó èlé torí pé èèyàn fẹ́ fi jagun òsì àwọn afáà ní òsì kì í ta tẹ́lẹ̀ òsì ṣẹ̀ṣẹ̀ fẹ́ ta nù gbogbo yìí ní ṣe tẹ́lẹ̀ kì í sòsì ọlọ́run nípa ilẹ̀ mọ́tò fàálù ọlọ́run bá ní tẹ́ ẹ bá stop kẹ́ ẹ máa ya owó èlé owó alájẹmọ́sùn owó nàpọ̀ fa àzánù bí haribi min Allah bẹ́ẹ̀ bá ti stop ẹ̀ ṣe bá ń retí ogun èmi ọlọ́run ní sì bá yín jagun náà sọmọ pé arísìkì lọ fẹ́ kọ́ lọ́wọ́ sọ̀kalẹ̀ fún tó fi lọ lè yá owó èlé ìyá ni ó sọ̀kalẹ̀ ìyá owó sí owó ní pé má owó èlé kò sórí burúkú tó tó wọn lọ́wọ́ sọ pé wọn bẹ̀rẹ̀ nìkan jagun ní koran àfẹnidẹ́gbẹ̀ owó èlé bọ́lọ̀mọ́ ti wá wogun pẹ̀lú rẹ tó ti wogun pẹ̀lú ọlọ́run owó lọ́fẹ́ ṣe tọ́wọ́ rírì ń bẹ̀ bàbá kan bẹ olówó ńlá kan ní nílùú nílùú yorùbá bí owó èlé ní fi gbéra nígbà tó kú tán wọ́n ní four billion wọ́n bá ní àkáǹtì ẹ̀ four billion naira táwọn ọmọ rẹ̀ ti ń dolo pé four billion ah gbogbo àwọn àwọn pin kan four billion bàbá táwọn yìí máa ń bòyàn mílíọ̀nù ṣeré nígbà òdì lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì làwọn báńkì oríṣiríṣi bá yọjú zenith bank first bank access bank fidelity kálukú yọjú kálukú kó fáìlì jáde nígbà wọn padà calculate owó tí bàbá jẹ bàbá jẹ nine billion ẹ̀ta ẹ̀wọ̀n sùnmí ẹ̀ sọ̀rọ̀ pé àwọn àròpọ̀ jáde láyé lólówó àmọ́ nínú túmọ̀ ọ jáde láyé ní kíni jama olùsí ọlọ́mọtàwá ló sí o mọ̀sọ̀wá ló lórí burúkú o alámọ̀sọ́kùnà halalan tajiba Allahumma fatih alaina abwaab al-barakat fatih alaina abwaab al-khairat اللهم نستعملها في إباداتك ولا نستعملها في معاصيك فاغفر لنا ذنوبنا واستر عيوبنا واقض ديوننا واشف مرضانا ومرضى المسلمين وارى موتانا وموتى المسلمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك فاستغفر الله انه هو الغفور الرحيم